ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí ẹ láǹfààní láti máa wo tẹlifíṣàn Orísun ìròyìn mẹ́wàá òun ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹ ní kejì Abíọ́nà ló ń tọ́kùn ìròyìn ròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa lẹ́sẹẹsẹ. ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná òun ló ṣẹlẹ̀ sí ilé ìdókòwò àgbáyé ilé tí a sí World Trade Center tó ń bẹ ní ìlú Àbújá Sekinat Raji ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́ ẹ jẹ́ ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ṣẹlẹ̀ ní ilé ìdókòwò àgbáyé ìyẹn World Trade Center tó wà ní ìlú Àbújá ní ọjọ́ òní ọjọ́ ajé alukoro àjọ panápaná ti ìjọba àpapọ̀ ìyẹn Federal Fire Services Ugo Hian sọ wípé àwọn òṣìṣẹ́ àjọ panápaná náà ti ṣe àṣeyọrí láti pa iná ọ̀hún bí ó tilẹ̀ jẹ́ wípé ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà kò tíì di mímọ̀ ṣùgbọ́n àwọn tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn sọ wípé ó ṣeéṣe kí àgbáyé ọ̀hún ilé ìdókòwò àgbáyé àkọ́kọ́ ìyẹn tower one ni ó jẹ́ ilé tó ga jùlọ ní nàìjíríà nínú ọdún 2015 bẹ́ẹ̀ ni ilé ìdókòwò náà yẹn world trade center tower two ni ilé tó ga jùlọ ní ìlú àbújá ní báyìí àwọn òṣìṣẹ́ panápaná ti pa iná náà sekinat ọláìdíraji. ẹ káàbọ̀ padà ìkìlọ̀ ti wáyé lẹ́nu àwọn ọ̀gá àgbà ẹ̀ṣọ́ ojú pópó ìyẹn road safety corps ti ẹ̀ka ti ìpínlẹ̀ kẹ́bì sí gbogbo àwọn awakọ̀ lórí fúnfún gbàjà ọkọ̀ eléyìí tí a mọ̀ sí belt tí a mọ̀ sí seat belt kí wọ́n sì rí dájú pé wọ́n ṣe gbogbo àwọn ohun tó tọ́ àti ohun tó yẹ láti pa òfin àti àwọn ìlànà ojú pópó mọ́ ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ̀ròyìn tẹlifíṣàn Orísun Hasan Taiwo Adeleke láti ìpínlẹ̀ náà ìkìlọ̀ ti wáyé láti ẹnu àwọn tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn oníṣẹ́ ẹ̀ṣọ́ ojú pópó road safety commission kebbi state command sí gbogbo àwọn awakọ̀ lẹ́yìn tó jẹ́ aládàáni tàbí olóníṣòwò lórí ọ̀rọ̀ fífúngbàjà ọkọ̀ tí a mọ̀ sí seatbelt àwọn oníṣẹ́ elétò ààbò yìí bá orísun sọ̀rọ̀ lásìkò tí wọ́n gba orísun lálejò lọ́fíìsì wọn ní gódóńgbàjì ní ìlú birnikẹ́bì ti ṣe olú ìlú ìpínlẹ̀ náà pẹ̀lú àkíyèsí wọn lórí ìwà àìmúgbàjà ọkọ̀ ní fíf ṣoṣo lọ́kùnkúndùn pẹ̀lú wípé ọ̀pọ̀lọpọ̀ onímọ́tò ni ó jẹ́ wípé lójijì tí wọ́n bá ti kan elétò ààbò lójú pópó ni wọn yóò máa ṣẹ̀ṣẹ̀ wá bẹ́líìtì ọkọ̀ ní dídè ní sàṣà dídè léyìí tó jẹ́ wípé kò bójúmu pẹ̀lú ṣíṣe àlàyé wípé kó tó di wípé awakọ̀ jáde nínú ilé ló ti yẹ kí dídè bẹ́líìtì yìí ti wáyé wípé kì í ṣe ìrànlọ́wọ́ kékeré ni fífúngbà já yìí máa ń ṣe lásìkò tí ìjàmbá bá wáyé pẹ̀lú wípé àti awakọ̀ àti ẹni tó wà lẹ́yìn ọkọ̀ pẹ̀lú ẹni ẹni tó wà níwájú ni ọ̀rọ̀ gbàjá yìí kò yọ sílẹ̀ rárá ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí wáyé láti ẹnu kọmandan olúfunṣọ àbíọ́dún ògúnwùmí ẹ jẹ́ ká gbọ́ bó ti ṣe wí. à ń fi àkókò yìí sọ fún àwọn awakọ̀ wa ní ojú pópó ní pàtàkì jùlọ àwọn tó ń wa ọkọ̀ ní ìpínlẹ̀ Kebbi wípé lílo gbàjá ọkọ̀ wa èyí tá à ń pè ní seat belt ó ṣe pàtàkì fún wa lọ́pọ̀lọpọ̀ láti máa lò ọ̀pọ̀ tó bá ń wa ọkọ̀ ní ojú pópó ní ìpínlẹ̀ Kebbi ò ní wọ́n ń pàdé ẹ̀ṣọ́ ojú ọ̀nà ní ọ̀nà nígbà tí wọ́n bá pàdé ẹ̀ṣọ́ ojú ọ̀nà ní ojú pópó wọ́n ó mọ gbìyànjú láti fi ọ̀pá bẹ́ẹ̀tì wọn sí èyí tí kò tọ̀nà rárá nígbà tí a bá ti jáde nínú ilé ó yẹ kí a rántí pé ohun tó yẹ ká ṣe náà ni ká fi bẹ́ẹ̀lì tiwa sí i ó ràn wọ́n lọ́wọ́ ní ọ̀nà kìíní nígbà tí ìjàmbá bá ṣẹlẹ̀ ní ojú pópó kò ní jẹ́ á dín ìjàmbá yẹn kù ní ibi tí ó yẹ kí ìjàmbá yẹn kó ṣẹlẹ̀ sí ó sì ràn wá lọ́wọ́ bóyá nígbà tí ohunkóhun kankan bá ṣẹlẹ̀ ní ojú ọ̀nà nígbà tí a bá ń wa mọ́tò lọ lójú pópó yóò ràn wá lọ́wọ́ àwa rọ gbogbo àwa ènìyàn tí à ń wa ọkọ̀ ní ojú pópó ní ìpínlẹ̀ Kebbi wípé kí a máa rí wípé à ń lo seatbelt wa dáadáa bóyá àwọn ọmọ wọn gbọ́dọ̀ lo seat belt wọn lẹ́yìn ẹni tí a gbé gẹ́gẹ́ bí passenger ó gbọ́dọ̀ lo seat belt yẹ ìwọ gan tó jẹ́ driver ó gbọ́dọ̀ lo seat belt yẹ nígbà tí ohunkóhun búburú kó bá fẹ́ ṣẹlẹ̀ sí mọ́tò yóò dín ìjàmbá kù ní ojú pópó ní ọ̀nà wa lórúkọ jẹ́ àní rí ìjàmbá lójú pópó o. Hasan Taiwo Adeleke ló ń jábọ̀ ròyìn láti ìpínlẹ̀ Kebbi fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà àwọn awakọ̀ èkó sí abẹ́òkúta pàápàá jùlọ ní agbègbè sango sí abúlé ẹ̀gbá ti kọminú lórí ipò tí ọ̀nà náà wà èyí tó ń fa ìṣubú àwọn ọkọ̀ súnkẹrẹ fàkẹrẹ àti àwọn nǹkan mìíràn tí kò lè jẹ́ kí àwọn ènìyàn tètè dé ibi iṣẹ́ wọn ẹ jẹ́ kí á lọ pàdé sekinat raji ọláìdé tó ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́ àwọn ènìyàn ti lòdì àìdára ojú ọ̀nà márosẹ̀ èkó sí abẹ́òkúta mọ́ ewúrẹ́ kan tí olówó méjì ń ṣọ́ tí kì í pẹ́ sọnù látàrí bí ọ̀nà ọ̀hún ti di kòtò ọ̀run báyìí lásìkò tí tẹlifíṣàn Orísun ṣe àbẹ̀wò sí agbègbè Amadiya bí a ti mú wá tẹ́lẹ̀ rí fún yín lórí ohun táwọn ènìyàn náà ń là kọjá ọ̀nà òun fi ojoojúmọ́ bàjẹ́ sí ni ojoojúmọ́ ni àwọn ọkọ̀ akẹ́rù àti akérò ńláńlá ń dànù tó sì ń ṣubú sí ojú ọ̀nà èyí tó ti ń mú ìbẹ̀rù bojo bá àwọn ènìyàn tó ń lo ọ̀nà ọ̀hún ẹ̀wẹ̀ bí àwọn olùgbé agbègbè náà àti àwọn awakọ̀ tó ń ta àwọn èrò tó ń gba ojú ọ̀nà náà lójoojúmọ́ ṣe wá ń kérora tó síbẹ̀ ìrànwọ́ kankan kò ìjọba wọ́n sì tún wá ń rawọ́ ẹ̀bẹ̀ síwájú sí i sí ìjọba ìpínlẹ̀ èkó àti ìjọba àpapọ̀ láti má wo ti àrùn covid-19 tí ń bẹ lóde ṣùgbọ́n kí wọ́n tètè bá wọn wá nǹkan ṣe sí ojú ọ̀nà ọ̀hún tó ti fẹ́ máa di kòtò ikú báyìí Sekinat Ọláìdéraji. ẹ káàbọ̀ padà bákan náà lórí ìdákúrekú tí ọ̀nà ọ̀hún fà eléyìí ló tún fà á tí àwọn ènìyàn fi ń kórèrà lórí iye owó èyí tí wọ́n san fún àwọn ọkọ̀ akérò tí ó ti lé sí iye tí wọ́n san tẹ́lẹ̀ rí ẹ yẹ kí a gbọ́ àtúpalẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí. àwọn ènìyàn ti ń kérora lórí bí iye owó tí wọ́n ń wọ ọkọ̀ ṣe ń lékún ní ìlọ́po mẹ́wàá sí iye tí wọ́n ti ń wọ̀ tẹ́lẹ̀ rí. Àwọn ará ìlú yìí ni wọ́n kọminú wípé láti ìgbà tí wàhálà àrùn COVID-19 ti bẹ̀rẹ̀ ni àwọn ti ń kojú ìlọsókè owó ọkọ̀ pàápàá ní òwúrọ̀ ọjọ́ ajé. Wọ́n sọ wípé àwọn ohun tí ó ṣe okùnfà rẹ̀ kò ṣẹ̀yìn àdínkù èrò inú ọkọ̀ tí ìjọba gbé kalẹ̀ ní ojúnà àti dín ìtànkálẹ̀ àrùn COVID-19 kù láwùjọ tó ń ti ojú ọ̀nà tó ti bàjẹ́ kọjá àfẹnusọ ẹ bí wọ́n ti sọ láti toll gate wọ́n gbèsòdì one thousand every monday one thousand ni tó bá ti di ọ̀rọ̀ rọ̀lẹ́ eight hundred ni wọ́n gbé láti toll gate wọ́n yẹn gbé ní toll gate lèmi gbé wá one thousand wọ́n gbèsòdì one thousand eight hundred ni kò wálé rárá owó yẹn tún wọ́n sí ni ìmọ̀ràn mi pé kíjọba jọ kó ṣàánú wa tó pé àwọn tó ń gbé tó ń gbà ní one thousand naira yìí tó bá kún wa lọ́wọ́ kó títì ní kó mọ́tò sílẹ̀ àwọn náà tún complain pé títì ò da nítorí àwọn ṣe ń gbé mọ́tò ní one thousand naira wọ́n títì ò da àti bá àfàjì tí wọ́n ní wọ́n ta àwọn agbóṣòdì èso rẹ̀ wọ́n ta àwọn agbóṣòdì kíjọba jọ o kó bá rí sí pírọ́blẹ́mù yìí o ó ti pọ̀ ju o. ẹ rí nígbà kan níbi bàtà bá máa wo Òṣòdì à ń wo Òṣòdì ní two hundred ìgbà míì one fifty ṣùgbọ́n látìgbà tí lockdown ti ṣẹlẹ̀ tọ́lẹ̀ tún yẹ kó tún ti ṣe fún wa ó yẹ kó tún jẹ́ kówó yẹn kó wálẹ̀ nísìnyí tá a máa wo Òṣòdì nígbà sí one thousand seven hundred ló ń gbóṣòdì ẹni tó dẹ̀ ń jáde lọ láàárọ̀ ẹlòmíràn àti ẹ pé bóyá one thousand ló bá jí ó máa lọ bí iṣẹ́ ó máa padà ẹlòmíì ń gba thirty thousand lójúmọ́ tó bá fi one thousand wọ mọ́tò lójúmọ́ ẹjọ́ tó sì bá parí kí ló fẹ́ kù fún kò sí nǹkan kan fún mọ́ ìlú yàrá niwá gan ìnira yẹn pọ̀ seriously gidi gan ni bóyá tíjọba wá lè bàa rí nǹkan kan ṣe sí kí price bóyá kí control price wà kí transport fare kó tiẹ̀ lè wálẹ̀ ìyẹn gan á tún mú ìrọ̀rùn á tún bá amúbáràlù tó bá lè ṣe yẹn fún wa ó máa rọ́ ó sì máa rọ̀ wá lọ́rùn níwọ̀nba díẹ̀ o àwọn ará ìpínlẹ̀ èkó wá sọ wípé alábọ̀rùn èlé orí owó ọkọ̀ ti wá di ẹ̀wù débi wípé àwọn lè lò tó wákàtí méjì ní ibùdókọ̀ láì rí ọkọ̀ tí yóò gba iye owó wọn ọ̀pọ̀ ìgbà sì ni àwọn ọkọ̀ aládàáni máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ lákòótán wọ́n rọ ìjọba àpapọ̀ láti gbẹ́jọ́ ará ìlú rò lórí eléyìí Sekinat Ọláìdé ẹ káàbọ̀ padà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìjọba ìbílẹ̀ ẹsẹ̀ odò ní ìpínlẹ̀ Ondo ni a gbọ́ wípé wọ́n ti lé aṣòfin eléyìí tó wá láti ìjọba ìbílẹ̀ náà kúrò ìyẹn ọ̀gbẹ́ni Success Torúkèrìjọ Success ó ní aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo tó ń ṣojú ẹkùn ẹsẹ̀ odò ó sì jẹ́ ọ̀kan lára àwọn aṣòfin mẹ́sàn-án tí kò fọwọ́ sí kí wọ́n yọ igbákejì gómìnà ìpínlẹ̀ náà ìyẹn Agboola Ajayi ẹ̀sùn wípé ó ń gbé ìgbésẹ̀ tako ẹgbẹ́ náà ló jẹ́ kí wọ́n yọ ọ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìgbésẹ̀ lílé aṣòfin náà kúrò nínú ẹgbẹ́ wáyé nínú ìpàdé àwọn tí ó jẹ́ olórí ẹgbẹ́ APC ní ìjọba ìbílẹ̀ ọ̀hún bí ó bá tún ṣe jẹ́ tẹlifíṣàn Orísun yóò máa fi tó yín létí. ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ nígbà tí a bá lọ tá a bá padà dé ìròyìn sì ń tẹ̀síwájú ẹ ìkàlẹ̀ lọ́dẹ̀ẹ́.